kan tí wọ́n ṣe láyò ní àwọn káàdìrìkì wọ̀nyẹn tó ṣe kó jẹ́ orí àwọn àtàwọn àwọn bótù lẹ́pẹ́ a lè rí inú ẹ̀ lẹ́pẹ́ ó kílẹ̀ fún wa bínú bínú ẹ̀ nípa wọn ni àwọn ọmọ yẹn ṣé a lè mú àwọn ṣé gbàdá yóò ká mú àwọn àbí ká mú sí ọ̀pọ̀ náà. kí ló dé lóhun ti ṣàlàyé ẹ̀ náà jọ́sí àwọn mineral tá a ń ṣe lórí soft drink àtàwọn drinks àtàwọn bottled water ìyẹ́ bí ta bá rí inú ìbá ìwọ̀n máa kílíà ṣàlẹ̀ ní wọ́n tẹ́mi lè sọ nípa àwọn bottle water tó jẹ́ pé ó máa ń clear tí yẹn ó rí àwọn soft drinks táwọn company tí wọ́n produce jẹ́ pé yẹn máa wọnú ẹ̀ tó máa clear yàtọ̀ sáwọn canned drinks yẹn gbáà rí inú àwọn yẹn tó bá jẹ́ pé ìdí tó bá yẹ pé ìlà reason tí èèyàn fi sọ pé ànábì ní kéèyàn má mu omi nínú wàlékún sàlẹ̀ àkàtù reason tí èèyàn fi ní ká má mu omi nínú àwọn akèǹgbè yẹn ò ní pé ìdọ̀tí lè wà ń bẹ̀ dẹ̀ nígbà náà jẹ́ pa lè mu èyí tó ń sọ yẹn ìyẹn àṣìṣe tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ fún àwọn èèyàn tí kò ka súnà tí wọn ò kẹ́kọ̀ọ́ súnà tí wọ́n máa ń lo èrò rí àwọn àkàsọ pé o lè mú olómọ̀ṣẹ̀lẹ̀ sáwọn tó bá lọ àwọn lè kí ó ti ṣe pé wọ́n jókòó kẹ́kọ̀ọ́ súnà gangan tí wọ́n kàn máa kàdísì fúnra wọn àwọn kan fò dìde ni wọ́n kàn sọ pé alẹ́ bọ̀ kò dóde òní àwọn pure water yẹn ni àwọn sachet water gbogbo ẹ̀ta ti ń rínú ẹ̀yẹ torí pé ibi tọ́pọlọ wọn lọ ni pé ìlà yẹn ìdí tó fàtà fi ní ká mọ̀ mú mi nínú àwọn akègbè nípa àrínú ẹ̀ bọ̀ ṣé yẹn nìkan ni ó wàá jẹ́ dì ní àgbẹ̀tẹ̀ àwọn oníròrí pọ̀ ṣé ìyẹn nìkan ní wàá jẹ́dì hmm? bí àtúrí páàrí mo ṣàlàyé pé nínú rẹ̀ gan àwọn ẹlẹ́kọ̀ọ́ òde òní gan ṣàlàyé àwọn ní sáyẹ́ǹsì pẹlẹgbẹ́ mi ò ṣàlàyé lọ púpọ̀ pé tó bá mú mi láti ẹnu ìgò ó máa ń rẹ́ èèyàn yàtọ̀ sí kéèyàn máa mú láti inú kọ́ọ̀pù ẹ̀dẹ̀ lọ́wọ́ àwọn ìbò dáadáa tí wọ́n bá mú àwọn nǹkan wọ̀nyẹn ẹ pé wọ́n á dà sínú bíi ife tọ́ḿbìlà wọ́n á wá ju bí ice block sí wọ́n á ṣe gbẹ̀ wọ́n ara máa mú so àwọn ilà ẹni tó wáyé pé ó ìròrí ló máa ń lò fẹ́ sí nìkan kí á ní ó dá ọlọ́run báyìí pé a lè mú bẹ́ẹ̀ èsì tèmi ni pé èyí tó dáa jù ní ká mọ̀mọ́ láti náà bó tilẹ̀ jẹ́ parí àyàfi tó bá yẹ pé àrọ́gbọ́n mi ta lè dá bóyá kò sí ife ìyẹn ni tọ́ḿlà àbí kọ́ọ̀pù bóyá irú bá a ṣe wà nínú mọ́tò tá à ń rìnrìn àjò lọ tá a wá ra bottle water lẹ́gbẹ̀ẹ́ títì yẹ pé kò sí kọ́ọ̀bù kankan tá a fẹ́ dà sí irú ìyá àmú kò sí nǹkan tá a fẹ́ ṣe sí yẹn àbá ara soft drink náà lẹ́gbẹ̀ẹ́ títì a lè mú bẹ́ẹ̀ yẹn torí pé kò sí tá a ṣe kí ni tá a lè ṣe sí yẹn tá a lè dà sí ní irú wọn yẹn so ìyẹn là ń pè ní dọ̀rúrí àbáwọn reasons kan là lórí nìyẹn kò sí ní ta lè ṣe ṣùgbọ́n kéèyàn kan là á mọ́lẹ̀ pé kò ẹ lọ́bọ̀ láyé òde òní àdìsí yẹn ò ṣiṣẹ́ mọ́ ẹnìyẹn onísọkúsọ torí pé ànábì fúnra rẹ̀ ò sọ ìdí fún wa tó fi ní ká má ṣe nǹkan yẹn àwa fúnra wa là ń ronú àwọn ìdí fún ṣùgbọ́n táwa sọ pé jawaz ó lẹ́tọ̀ọ́ náà láti tún mú nígbà míì ní ìṣesí ànábì taari yẹn ìṣesí ànábì yẹn ló jẹ́ káwa lè máa fa àwọn ìdí ìdí yẹn yọ masala Quran sọ pé hurimat alaykumul mayta wàdàm wàláhùmùlẹ̀ khinsir ọlọ́run ṣe léèwọ̀ fún yín pé kẹ́ ẹ jẹ òkú ẹran ẹran tó kú fúnra ẹ̀ nìyẹn o ní wọ́n pè ní mayta o wàdàm kẹ́ ẹ jẹ ẹ̀jẹ̀ wàláhùmùlẹ̀ khinsir àtẹlẹ́dẹ̀ so kéèyàn wá ronú pé hmm, tó fà á tán ní ká mọ̀ jẹ ẹlẹ́dẹ̀ ni pé ẹran ìdọ̀tí ni ní ìsìn wọn ti ń sìn nínú agric kò lọ jẹ̀gbẹ́ fíìdì ni wọ́n ń fún jẹ ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ tó bá fẹ́ ṣe wàá lo difatini á difati gbogbo ó máa ní kòkòrò lára wọ́ọ̀mù wọn á lo diwọ́ máa fún ẹgẹ́jẹ̀ gbogbo reason tó ń gífù yẹn ló máa wá láàmọ́ rí àwọn modern things tó lè yanjú ẹ̀ so ṣùgbọ́n tọ́lọ̀ ń sọ ni pé a ṣe lè wọ̀ fún yín kí ni ìlà kí ni ìdí gbogbo òdí tá a lè forí ròyìn ẹ̀ ò sọ nǹkan yẹn dẹ̀ tán gẹ́gẹ́ bí ti tànábì sallallahu alaihi wasallam tá a sọ pé a lè mú mi nínú akíngbì yẹn yẹn ni àwọn nǹkan tá a rí inú rẹ̀ yẹn bí jẹrí káàrin àwọn ìgò tá a rí inú ẹ̀ yẹn ìdí tá a fi sọ ni pé ará ànábì tó padà ṣe bẹ́ẹ̀ àwa ò pé kí ló lè fà á tànábì fi ṣe bẹ́ẹ̀ ńlá fi ṣàlàyé pé òkè á jẹ́ pé ó tọ́ tàbí ìgbàláàyè wà fún wa láti ṣe bẹ́ẹ̀ nígbà tí bùkátà bá béèrè kì í pa àkàn dédé forí ìró láti sọ pé ọ̀dọ̀ ànábì sọ pé fún àpẹẹrẹ ká má dúró mu mi àpadà ránàbì tó dúró mu mi láwọn àyè kọ̀ọ̀kan àwọn àwò pé kí ló fà á ni ló fi jẹ́ pé tí àwọn nǹkan kan bá ti fà á a jẹ́ pé a lè ṣe kí ni a lè dúró mu mi wáyé làfàlà tí ò bá ti rí bí a ní dúró ká sọ pé kò ṣe nǹkan kan ṣe gẹ́tì so ìyàtọ̀ tó wà nù àwọn tó kàn máa ń dédé ń rorí àtàwọn tó lẹ́kọ̀ọ́ súnà gàgà nìyẹn torí pé yóò ní ìlà àwọn ìgbìnú Qur'an ẹgbùn rúpa àpẹẹrẹ tẹ́lẹ́dẹ̀ yẹn ti tó kí mọ́ ìwòlẹ̀ tó mú àpẹẹrẹ mi wá nítorí àsìkò kí kálukú lè máa lọ bí iṣẹ́ rẹ̀ láàrin tọ́lọ̀ fún alágbọ̀yọ̀ rẹ̀ alaikum salaam tó lákàtì. bí mọ́ṣáláṣí èèyàn tó bá fẹ́ jókòó nínú mọ́ṣáláṣí yẹn yóò yàn náà fi lára ká méjì àdéhùn sọ̀rọ̀ ó yẹ lọ́bílà aráka méjì náà ni ó wàá ṣe relax mo rò pé ó yàtọ̀ sí kéèyàn wà exhausted tí ẹ pé ó dákú o bóyá o ṣàlàyé ọwọ́ mọ́ṣáláṣí o kàn owó lulẹ̀ kò sí tó lè ṣe séyìn níyàn dákú mo rò pé then àbí ẹsẹ̀ rẹ ò lè gbé ọ dúró wàá yàn níjókòó hadith wa anabi ní sọ́ọ̀lì kọ imam fa ilam testati fa kọ idam fa ilam testati ọ̀hálẹ̀ jà mo rò pé ó ti yé o lẹ́sẹ̀ ò lè gbé ọdún rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ń gbọ̀n jókòó yàn ìjókòó ò lè dúró fẹ̀gbẹ́ yàn kó o tiẹ̀ wá lè ṣe nǹkan ìgbà ẹ̀ lówó lulẹ̀ tó sùn ó yàtọ̀ sí pé ah, ó rẹ̀ mí jàre ẹ tó sọ pé ó rẹ̀ ń jàre yìí ó ń ṣe wọ̀sọ́ọ̀pù nu mọ́sùkì ni o <laughs> ó rẹ̀ mí jàre kọ́ọ̀lù ní kùlà والله تعالى أعلم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته